Let us pray. Ẹ jẹ́ kí a gbàdúrà. Father, we thank you for your grace that you make available for everyone that seeks your face. Bàbá wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ yín tí ẹ jẹ́ kó wà lárọ̀ọ́wọ́tó fún gbogbo àwa tí à ń wá ojú yín. We thank you for bringing us to the Bible study and to know your mind today adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ mú wa wá sí ẹ̀kọ́ bíbélì kí a sì lè mọ ọkàn yín lónìí. we pray, praying o lord you open our eyes to see make us understand and make us to believe your word and to respond to your word in jesus name. a ń gbàdúrà olúwa wípé kí ẹ là wá lójú kí a bàa lè rí kí a bàa lè lóye ọ̀rọ̀ yín kí a sì lè kọbi ara sí òtítọ́ ọ̀rọ̀ yín yìí ní orúkọ jésù. we pray that we will not just be hearers of the word only we will be doers

afẹ́rẹ̀ dé àṣekágbá episteli sí àwọn ará ebéèrú báyìí. and you will see from the beginning of the epistle that the writer had been trying to convince his readers that the new covenant is better than the old covenant ó sì kíyèsí wípé láti ìbẹ̀rẹ̀ ìwé epistẹ́lì yìí ó ní olùkọ́ epistẹ́lì ti ń jẹ́ kí ó di mọ̀ pé májẹ̀mú titun ó dára ju ti májẹ̀mú láéláé lọ. In everything he has been saying from the first chapter, he has been lifting up Jesus Christ to make the people know that Jesus Christ is a greater, better mediator than the mediator of the old covenant. Gbogbo ohun tí ó sì ti ń wí láti orí ìkéní epistẹ́lì yìí, òun ló ti ń gbé Jésù sókè tí ó sì sì ń fi Jésù hàn gẹ́gẹ́ bí alágbàwí èyí tí ó dára ju alágbàwí yòówù èlé tí ó lè ti wà lọ. And as he comes to chapter twelve and also comes to chapter thirteen he's still lifting up Jesus Christ for us to see and in fact he tells us at the beginning of chapter twelve looking unto Jesus the author and the finisher of our faith. Nígbà tí ó sì di orí kejìlá àti orí kẹtàlá ó ń tẹ̀síwájú láti máa gbé Jésù sókè tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé tí a bá wo ìbẹ̀rẹ̀ orí kejìlá ó sọ pé kí a máa wo Jésù torí pé òun ni olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. And then he emphasizes holiness. He tells us in verse 10 that everything God does, the rebuke, the reproof, the chastisement, the discipline, is to make us partakers of God's holiness. Ó sọ ní ẹsẹ̀ ìkẹwàá oríkejìlá yẹn wípé gbogbo ìbáwí tàbí gbogbo ìtọ́sọ́nà tàbí gbogbo ọ̀nà ilé tí Ọlọ́run ń gbà bá wa sọ̀rọ̀ ó ń sọ pé kí a bàa lè jẹ́ alábàápín ìwà mímọ́ rẹ̀. In verse 14, he comes on directly. He says, follow peace with all men. And then he brings out the holiness again and holiness without which no man shall see the Lord. Ní In the following verses 15 to 17, he warns us and he calls us to look diligently lest there be anyone that will buy backslide and eventually degenerate and eventually get into a point of no return which is apostasy. ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún sí ẹsẹ̀ ìkẹtàdínlógún òun ló ń sọ fún wa pé a ń láti jẹ́ ẹni tó ń kíyèsára torí pé láì jẹ́ pa bá kíyèsára ká má bàa ẹni tí ó padà sẹ́yìn tàbí láti inú ipò ìpadà sẹ́yìn ká má bàa ẹni tí yóò tilẹ̀ yẹ̀bá kúrò nínú ìgbàgbọ́ tàbí láti inú yíyẹ̀bá kúrò nínú ìgbàgbọ́ ká má bàa ẹni tí yóò tilẹ̀ lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run pátápátá. From verse eighteen which we are looking at today is calling us us to have the right, the proper response to the gospel message. Ní ẹsẹ̀ ìkejìdínlógún tí a wá ń gbéyàwó lónìí, ibẹ̀ ló ti wá ń pè wá wípé ó ṣe pàtàkì fún wa láti dáhùn sí ìrere olóore ọ̀fẹ́. And these verses they open up something to us that many people do not understand. Ẹsẹ̀ yìí ó ń fi ohun kan hàn wá èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kò mọ̀. He still continues to encourage us towards holiness and steadfastness in our faith. Ó ń tẹ̀síwájú láti máa mú wa lọ́kàn le sí ipa ìgbé ayé ìwà mímọ́ àti ìdúróṣinṣinú ìgbàgbọ́. Everything is still centering on following peace with all men and holiness without which no man shall see the Lord. Gbogbo àgbárí àgbàbọ̀ ẹsẹ̀ yìí sì tó ń sọ wípé kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ torí láìsí èyí kò sí ẹni tí ó rí Olúwa. He is calling us to manifest the fruit of belonging to the Lord. Ó ń fẹ́ pé kí a máa fi èso wípé a jẹ́ ti Ọlọ́run hàn. It helps us to demonstrate that we truly appreciate the sacrifice of Christ. And it's wanting us to stand firm against temptation and backsliding and apostasy. In doing this, he contrasts the old with the new. Nípa ṣíṣe eléyìí, ó wá ń ṣe àfiwé ti májẹ̀mú láíláí tuntun. You see what he says in verse 18. 17. For ye are not come unto the mount that might be touched and that burnt with fire and unto blackness and darkness and tempest. Nítorí ẹ̀yin kò wá sí òkè tí a lè fi ọwọ́ kàn àti he emphasizes all that. And after he has explained that we have not come, he now tells us in verse 22, but ye are come unto Mount Zion ó ṣe àlàyé nípa eléyìí pé níwọ̀n tó jẹ́ pé a kò wá ó wá ń ṣe àlàyé ní ẹsẹ̀ ìkejìlélógún pé a ti wá wá sí òkè Síónì báyìí. and after bringing us to Zion after bringing us to the very center of the new covenant then he tells us in verse twenty-five see that ye refuse not him that speaketh. lẹ́yìn ìgbà tí ó ti wá mú wa wá sínú sí Síónì tí ó ti mú wa wá sínú àárín gbogbo májẹ̀mú tuntun báyìí ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n wa sọ fún wa pé kí á kíyèsí kí á má kìlọ̀. Then he raises an alarm, he sounds a warning like a watchman and he tells us the consequence. If we say, well, we're in the age of grace, we're in the new covenant, the love of God is overflowing and then we refuse him that speaketh from heaven because we think that when the dispensation of grace, it sounds the warning that there will be judgment. Ó wá laago ìkìlọ̀ wípé kí a má ṣe jókòó sí pé bóyá nítorí pa wà nínú oore ọ̀fẹ́ a lè máa ṣe ń tó tó wù wá torí pé ńgbà tá a bá ṣe eléyìí ó ń sọ nínú ìkìlọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ ti máa ń kìlọ̀ wípé ìdájọ́ yóò wà tí a bá ṣe tó wù wá. and then in verse twenty-eight it says wherefore we receiving a kingdom which cannot be moved. ní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ó wá sọ ó ní nítorí náà bí àwa ti ń gba ilé ọba tí a kò lè mì. you see he is telling us that the kingdom of Israel you see that could be moved in fact a lot of times they were taken away from their land but he now tells us this is new this is new different. We are receiving a kingdom which cannot be moved. Ó ń sọ fún wa pé tó bá jẹ́ pé ká bojú wo ti ìjọba àwọn ọmọ Ísírẹ́lì ni ọ̀pọ̀ ọgbà ó láti sí ìjọba wọn nípò tá a tiẹ̀ kó àwọn ọmọ Ísírẹ́lì ní oko ẹrú lọ sí ilẹ̀ ìgbèkùn. Ó ní ṣùgbọ́n ní ìsinsìnyí à ń gba ilẹ̀ ọba tí a kò lè mì. He's trying to summarize the how better the new covenant is. In the new covenant there is a love that cannot be fathomed. Ó ń sọ àsọyé nípa àǹfààní tí ń bẹ nínú májẹ̀mú tuntun torí pé nínú májẹ̀mú títun ìfẹ́ tí a kò lè ṣe òdiwọ̀n rẹ̀ ń bẹ. there is a life that is eternal that cannot die. ìyè kan wà tó jẹ́ ìyè ayérayé tí kò lè kú. there is a righteousness that cannot be tarnished. òdodo kan wà tí a kò lè bàjẹ́. and there is a peace that cannot be fully understood. àlàáfíà tí a kò lè ní òye rẹ̀ ń bẹ. a kind of peace that passes understanding. irú ìsinmi kan wà tó jẹ́ kó kọjú òye ènìyàn. there is a rest in the bosom of Jesus that cannot be disturbed. ìsinmi kan bẹ ní ọkàn àyà Jésù tí a kò lè lọ. there It's a joy that is overflowing, a joy that continues forever, a joy that cannot be diminished. In this new kingdom, in this kingdom of God, there is a hope that cannot be disappointed. And there is a light that cannot be interrupted. And there is a strength that cannot be enfeebled. Okun There is a purity that cannot be defiled. There is a beauty that cannot be marred. And there is a wisdom that cannot be baffled. There are resources that cannot be exhausted. He summarizes everything to tell us that all those resources are found in the kingdom that cannot be moved. and he tells us if the depth if the height if the length if the if the breadth of the kingdom the new kingdom that we are inheriting is so much is unshakable is immovable if it is so like that we need to have an attitude It says wherefore we receiving a kingdom which cannot be moved let us have grace whereby we may serve God acceptably with uh, reverence and godly fear. ó ń sọ fún wa wípé bí ìjọba náà ṣe gùn tó bí ó ṣe jè tó bí ó ṣe níbù tó bí ó ṣe gbòòrò tó ó wá ń sọ pẹ̀lú ìdánilójú pé nítorí náà bí a ti ń gba ilé ọba yìí tí a kò lè mì ó ní kí ẹ jẹ́ kí a ní oore ọ̀fẹ́ nípa èyí tí a fi lè máa sin ọlọ́run ní ìtẹ́wọ́gbà pẹ̀lú ọ̀wọ̀ àti ìbẹ̀rù rẹ̀. Ah, and you see before he comes to this stage now he has left the old covenant behind he has left Judaism behind he has left the religion of the Jews behind he's just talking about the people of God now about the kingdom that cannot be moved and then he says for our God not their God Not the God of Sinai, not the God of the wilderness that, that followed them in the wilderness, not the God that dealt with them in their sin in the Old Testament. Even our God in the New Testament is a consuming fire. Ní irú sáà yìí tí ẹni tí ó ṣe òǹkọ̀wé yìí ń sọ̀rọ̀, ó ti, ó ti gbàgbé nípa májẹ̀mú láéláé, ó wá ń sọ̀rọ̀ nípa ti májẹ̀mú tuntun. Ní ẹsẹ̀ tí ó gbẹ̀yìn, ó ní nítorí pé Ọlọ́run wa kìí ṣe Ọlọ́run ti Sinai ló ń sọ nípa ẹ̀, kìí ṣe Ọlọ́run tó ṣe ìdájọ́ àwọn ọmọ Ísírẹ́lì nínú aginjù ńgbà tí wọ́n dẹ́ṣẹ̀ ló ń sọ nípa ẹ̀ ó ní nípa ti Ọlọ́run wa Ọlọ́run wa tí à ń sìn lọ́wọ́lọ́wọ́ báyìí And so you see then, he's bringing us to understand that if we reject the new covenant, if we reject him that speaketh from heaven, there is a consequence. In fact, the consequence is greater than the consequence in the Old Testament. Ó ń sọ wa wípé tí a bá kọ etí dídi, tí a bá ṣe àìgbọràn sí àwọn òfin Ọlọ́run tàbí àṣẹ Ọlọ́run nínú májẹ̀mú titun yìí, àbáyọrí rẹ̀ yóò jẹ́ èyí tí ó burú ju ti májẹ̀mú láéláé lọ. On the outline you can see that the study is about divided into three parts. Nínú ìwé ìkẹ́kọ̀ọ́ wa, ó rí pé ọ̀nà mẹ́ta la pín ẹ̀kọ́ yìí sí. The first part is a contrast between the two covenants. Nínú kókó àkọ́kọ́, òun la ti rí ìyàtọ̀ tó wà láàrin mọ́jẹ̀mú méjèèjì. The second part, the, the consequence of refusing Christ's call. Ipa ìkejì, àbáyọrí kíkọ ìpè Kristi. And then number three, the call to acceptable service in the kingdom. Ipa ìkẹta, ìpè sí iṣẹ́ ìsìn tí ó ṣe ìtẹ́wọ́gbà nínú ìjọba náà. Let's read it now from Hebrews chapter chapter twelve verse eighteen. ẹ jẹ́ kí a kà ní ìsinsin inú Hébérù orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún. and you will see clearly he gives us two sides he gives us the old he gives us the new he gives us the old under Sinai he gives us the new under Zion. ó rí i pé ipa méjì olóhùn hàn wá ó fi ti májàmú láéláé hàn wá ó fi ti májàmú titun pẹ̀lú hàn wá ó fi ti májàmú láéláé hàn wá ní abẹ́ àkóso òfin ti Sinai bẹ́ẹ̀ ló ń fi ti májàmú titun hàn wá ní abẹ́ àkóso ti Sioni. It traces the fear, the dread, the, the fright that was there in the old, and it traces the love and the joy and the grace that is there under the new. Ó tọpinpin ìbẹ̀rù àti ìwárìrì èyí ó rọ̀ mọ́ ti májẹ̀mú láéláé, ó sì wá tún tọpinpin ti ìfẹ́, oore ọ̀fẹ́ àti àánú èyí wà nù májẹ̀mú titun. In verse 18, for ye are not come unto the mount that might be touched and that burns with fire and unto blackness and darkness and tempest. ẹsẹ̀ ìkejìdínlógún nítorí ẹ̀yin kò wá sí òkè tí a lè fi ọwọ́ kàn àti sí iná tí ń jó àti sí ìṣú dúdú àti òkùnkùn àti ìjì. and the sound of a trumpet and the voice of words, which voice they that heard entreated that the word should not be spoken unto them anymore. àti ìró ìpè àti ohun ọ̀rọ̀ èyí tí àwọn tí ó gbọ́ bẹ̀bẹ̀ pé kí a má ṣe sọ ọ̀rọ̀ yìí fún wọn mọ́. and then in verse twenty for they could not endure that which was commanded and if so much as a beast touch the mountain it shall be stoned or thrust through with a dart. ní ẹ̀sìn ogun nítorí pé ara wọn kò lè gba ohun tí ó pa láṣẹ bí ó tilẹ̀ jẹ́ pé ẹranko ni ó fara kan òkè náà a ó sọ ní òkúta tàbí a ó gún ní ọ̀bọ̀ pa. so terrible was the sight that Moses said said, I exceedingly fear and quake. Ìran náà sì lẹ́rù tó bẹ́ẹ̀ tí Mósè wípé ẹ̀rù bà mí gidigidi ni mo sì wá rírì. That was uh, when they came to Mount Sinai. Eléyìí ni ìrí tí wọ́n rí ń gbà wọ́n òkè Sinai. And the Lord wanted to give them the law. Olúwa sì fẹ́ fún wọn ní òfin. And he wanted them to know that if they disobeyed that law, he will deal with them in a very serious and stern manner. Ó sì ń fẹ́ kí ó di mímọ̀ fún wọn pé tí wọ́n bá ṣe àìgbọràn sí òfin náà, òun yóò fi ìyà tí ó korò gidigidi jẹ He wanted them to know that they will not be careless with his law, with his commandments. Ó fẹ́ kí wọ́n mọ̀ pé wọn ò gbọ́dọ̀ jẹ́ aláfara sí òfin rẹ̀ àti sí àwọn àṣẹ rẹ̀. And so that mountain burnt with fire. Nípa báyìí òkè yẹn wá gbiná lójú wọn. And there was the sound of the trumpet. Bẹ́ẹ̀ ni ìró ìpè ń dún kíkan. There was darkness and darkness. Bẹ́ẹ̀ ni ìsúdúdú àti òkòkò ṣúbọlẹ̀. That the people themselves they were afraid. Tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé jìnnìjìnnì mú àwọn ènìyàn náà. Even Moses. Mose fúnra the Moses that said God should speak to him face to face. Mósè tó ní kí Ọlọ́run kó bá òun sọ̀rọ̀ lójú Moses that said you should show me your glory. Mósè tó gbàdúrà pé fi ògo rẹ hàn mí. Moses that was interceding for the whole nation. Mósè tó ń bẹ̀bẹ̀ níwájú Ọlọ́run fún ogun orílẹ̀-èdè. Even Moses that was on the mountain top for forty days and forty nights. Mósè tó tilẹ̀ wà lórí òkè fún ogójì ọ̀sán àti ogójì òru. He said that sight was so terrible that even I myself, even though there was no sin to be consumed within me or to make me afraid, the hearing of the ear, the sight of the eyes, the things that were all around. I quake, I tremble terribly. Tó bẹ́ẹ̀ gẹ́ tí Mósè gan fúnra ẹ̀ fi sọ pé ìran náà ó jẹ́ nǹkan tó bá ọ lẹ́rù gidigidi pé bó tilẹ̀ jẹ́ pé kò sí ẹ̀ṣẹ̀ nínú mi, etí ẹ̀rù ó fi yẹ kó bà mí. Ṣùgbọ́n nígbà tí mo rí n tó ń ṣẹlẹ̀, tí mò ń gbọ́ gbogbo ohun tó ń dún àti gbogbo rẹ̀ lẹ́sí mì, ẹ̀rù bà mí lọ́pọ̀lọpọ̀. Exodus chapter nineteen. Exodus orí kọkàndínlógún. Uh, from verse sixteen. Láti ẹsẹ̀ kẹrìndínlógún. And it came to pass on the third day in the morning that there were thunders and lightnings and a thick cloud upon the mount and the voice of the trumpet exceeding loud so that all the people that was in the camp they trembled. Ó sì ṣe ní òwúrọ̀ ọjọ́ kẹta ni àrá àti mọ̀nàmọ́ná wà àti àwọn sánmà sísú lórí òkè náà àti ohun ìpè náà sì ń dún kíkan kíkan tó bẹ́ẹ̀ tí gbogbo àwọn tí ó wà ní ibùdó The Lord wanted them to see something they will never forget, hear something they will never forget, feel something they will never forget that preface that came before the giving of the law so that the law every time they saw it they will know that the God who gave that law was such a terrible God, was such a great God, was such a mighty mighty, powerful God, if they disobeyed or rebelled, he had the power to punish them. If the sight of giving the law made them to tremble so much, what will happen at the breaking of that law? ọlọ́run ó fi ìrírí tí wọ́n rí hàn wọ́n gẹ́gẹ́ bí ohun tí ó yẹ kí wọ́n kọ́kọ́ rí kó tó di pé yóò fún wọn lófin ó jẹ́ kí wọ́n rí iná náà tó ń jó ó jẹ́ kí wọ́n rí mọ̀nàmọ́ná tó ń kọ mọ̀nà àti gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ kí ó bá lè dẹ́rù bà wọ́n wípé nígbà tí ọlọ́run fẹ́ fún wọn lófin gbogbo àwọn nǹkan tí mú ní bẹ̀rù báyìí ó síwájú kó tó fún wọn lófin mélòó mélòó ńgbà tí wọ́n bá wá rú òfin náà. In verse 18 and, and Mount Sinai was all together on a smoke because the Lord descended upon it in fire. And the smoke thereof ascended as the smoke of a furnace, and the whole mount quaked greatly. Ẹsẹ̀ ìkejìdínlógún, òkè Sinai sì jẹ́ kìkì èéfín nítorí tí olúwa sọ̀kalẹ̀ sórí rẹ̀ nínú iná èéfín náà sì gòkè bí èéfín ìléru gbogbo òkè náà sì mì and when the voice or the sound of the trumpet uh, sounded long and waxed louder and louder Moses spake and God answered him by voice. ó sì ṣe tí ohun ìpè sì dó tí ó sì múlẹ̀ kìjikìji Mose sọ̀rọ̀ Ọlọ́run sì fi àrá dá a lóhùn. verse twenty-one and the Lord said unto Moses go down charge the people lest they break through unto the Lord to gaze, to look upon him, and many of them perish. Ẹsẹ̀ ìkọkànlélógún Olúwa sì fún Mósè pé sọ̀kalẹ̀ kìlọ̀ fún àwọn ènìyàn kí wọn kí ó má bàa yà sọ́dọ̀ Olúwa láti bẹ̀ẹ́ wò kí ọ̀pọ̀ kí ó má bàa ṣègbè nínú wọn. The people were so much afraid. Ẹ̀rù bà àwọn ènìyàn náà lọ́pọ̀lọpọ̀. In Exodus chapter twenty. Ní Ẹ́sọ́dù orí ogún. In verse nineteen. Ẹsẹ̀ ìkọkànlélógún. And they said unto Moses, Speak thou with us, and we will hear, but let not God not speak with us, lest we die. wọ́n sì wí fún Mósè pé ìwọ máa bá wa sọ̀rọ̀ àwa ó sì gbọ́ ṣùgbọ́n má jẹ́ kí Ọlọ́run kí ó bá wa sọ̀rọ̀ kí àwa kí ó má bàa kú. And then Moses told them it's not supposed to be the fear of a moment but the fear of a lifetime that they will fear God, they will respect God, they will honour God and they will not break his commandments. Mósè sì wí fún àwọn ènìyàn náà pé ẹ pé kí ìbẹ̀rù wọn kò gbọ́dọ̀ jẹ́ ìbẹ̀rù fún sáà kan ó gbọ́dọ̀ jẹ́ ìbẹ̀rù èyí tí yóò máa wà títí inú ọkàn wọn kí wọ́n kí ó lè máa bẹ̀rù Ọlọ́run And so in verse 20, and Moses said unto people, Fear not, for God is come to prove you that his fear may be, may, that his fear may be before your faces, that ye sin not. Ẹ̀sẹ̀ ogun Mose sì wí fún àwọn ènìyàn náà pé, Ẹ má bẹ̀rù, nítorí tí Olúwa wá láti dẹ àti kí ẹ̀rù rẹ̀ kí ó lè máa wà ní ojú yín kí ẹ̀yin kí ó má ṣe sẹ́. Have you noticed the construction of that verse twenty? First of all, he said, fear not. Then he said that his fear may be before your faces that ye sin not. Tí o bá wo àgbékalẹ̀ ẹsẹ̀ ogún yìí, ó kọ́kọ́ sọ ó ní bẹ̀rù lẹ́yìn rẹ̀ ó wá ní àti kí ẹ̀rù rẹ̀ kí ó lè máa wà ní ojú ó ṣẹ. He was telling them that he wants you to make this an unforgettable event that it is not just the fear of the moment don't be afraid that you will die now the purpose of God in coming down the mount in the mount and the purpose of God in showing you this terrible sight is not to kill you now therefore don't be afraid of that kind of fear but let the fear of God the honor for God the respect for God Lord. Let that be in your heart. Let that be before you every time so that you will remember what you see on this mount. And anytime there is temptation, so you will not sin against the Lord. Ohun tó ń sọ fún wọn ni pé ẹ má bẹ̀rù lọ́ọ́lọ́ ìgí torí pé kìí ṣe pé bóyá Ọlọ́run sọ̀kalẹ̀ nírú àkókò yìí láti pa yín ṣùgbọ́n ìran tí ó lẹ́rù tó fi hàn yín ètò mú kí ẹ gbọ̀n jìnnìjìnnì kẹ́ ẹ wárìrì ó ní pé kí ìbẹ̀rù rẹ̀ kí ó bàa lè máa wà nú ọkàn yín kó má bàa jẹ́ pé òfin tí ó fi lélẹ̀ fún yín kí ẹ má bàa ṣẹ̀ sí òfin náà kó má bà wá mú ìdájọ́ gbígbóná wá fún yín. And as we come back to Hebrews chapter twelve. a sì padà sínú Ebéru orí Here now the apostle was making use of that side. Ibi ìwá ni àpọ́sítẹ́lì ti ń pè wọ́n sí He was trying to tell them the majesty of God. Ó ń gbìyànjú láti sọ fún wọn nípa ọlá ńlá Ọlọ́run. The might and the power of God. Nípa ipá àti agbára Ọlọ́run. The greatness of God. Nípa títóbi Ọlọ́run. How God is not an indulgent father. Gẹ́gẹ́ bí Ọlọ́run kì í ṣe bàbá alákẹ̀bàjẹ́. But he was telling them that that you have even left Sinai, you have come to another place which is Zion. Ó wá sọ fún ẹ pé ní báyìí ti kúrò ní Sinai, ẹ ti wá wá sí Sioni ní ìsinsìnyí. And so in chapter twelve verse twenty-two. Nípa báyìí ni ẹsẹ̀ oríkejìlá ẹsẹ̀ ìkejìlélógún. He said, but ye are come unto Mount Zion. Ó ní ṣùgbọ́n ẹ̀yin wá sí In verse eighteen he told them you are new covenant people you are the people that are not living in the dispensation of grace ye are not come unto the mount that burnt with fire that might be touched. He said now in verse 22, but ye are come unto Mount Zion. ẹ̀yin ti kúrò ní irú ipò tí ẹ ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó nítorí pé ẹ̀yin kò wá sí òkè tí a lè fi ọwọ́ kàn ó wá sọ ní ẹsẹ̀ ìkejìlélógún pé ṣùgbọ́n ẹ̀yin wá sí òkè Síónì. actually when you talk about Zion you are talking about something that the Old Testament people themselves have been looking forward to. tí o bá ń sọ̀rọ̀ nípa Síónì ó ń sọ nípa ohun tí àwọn ènìyàn nú mọ́jẹ̀mú láéláé gan pàápàá ti ń fojú sọ́nà. in Psalm forty-eight verse one. nínú orin Dáfídì orin kejìdínláàdọ́ta ẹsẹ̀ ìkíní. it says great is the Lord and greatly to be praised in the city. City of our God in the mountain of His holiness. Beautiful for situation, the joy of the whole earth is Mount Zion. On the sides of the north, the city of the great king, God is known in her palaces for a refuge. Ó ní ẹni ńlá ni eni tí à ń ní ìlú Ọlọ́run wa ní òkè ìwà mímọ́ rẹ̀. dídára ní ipò ìtẹ̀dó ayọ̀ gbogbo ayé ní òkè síónì ní ìhà àríwá ìlú ọba ńlá àmọ́ ọlọ́run ní ààbò nínú ààfin rẹ̀. you see this is what the apostle the apostle now who wrote the epistle to the Hebrews this is what he is telling them he is now telling them Sinai was in the wilderness Zion is the very palace the refuge of Almighty God. ohun tí olùkọ́ èpìstẹ́lì sí àwọn ará ebèrú wa ń sọ fún wọn nìyí láti lè jẹ́ kí àwọn ènìyàn ìwọ̀nyí kó mọ̀ pé Sinai nínú aginjù ló wà ṣùgbọ́n Síónì ó ní àárín gbùngbùn ìlú Ọlọ́run wa. And he said when you get to Zion you will see the greatness of our God. Ó nígbà tí o bá sì dé Síónì wàá rí títóbi Ọlọ́run wa. The praise of our God. Ìyìn Olúwa Ọlọ́run wa. It is the city of our God. Ibẹ̀ ni ìlú Ọlọ́run wa. And this is not the mountain that is just burning with fire. It is a mountain of his holiness. Kèlè kì í ṣe òkè èyí tí ó gbiná tí iná jó lórí rẹ̀ ṣùgbọ́n eh, òkè ti ìwà mímọ́ ni eléyìí. Sinai was in the desert but this one is beautiful for situation. Ẹ Sinai ó wà nínú aṣálẹ̀ ṣùgbọ́n eléyìí ó jẹ́ ibi ìtẹ̀dó tí ó dára. And Sinai was only known to the Israelites. It was a localizing when you compare the many nations there were at that time. Only the people of Israel saw that. In talking about Zion, it says it is a joy of the whole earth. Sinai ìrírí ètí àwọn ọmọ Ísírẹ́lì ní ní bòńkẹ́lẹ́ láàyè ara wọn nítorí pé tá a bá fi wé gbogbo àwọn orílẹ̀-èdè ayé nígbà náà. náà ìran tí wọ́n rí ń bẹ̀ àwọn ọmọ Israeli nìkan ni wọ́n rí ṣùgbọ́n ní Síónì ó jẹ́ ìlú Ọlọ́run wa. And they will remember that they didn't remain in Sinai because they were moving away from the wilderness to go to the land of Canaan. But he said when you talk about Zion, it is the city of the great king. You are to live there. Ó ní nípa ti Sinai nígbà tí ẹ wà níbẹ̀ fún sáà kan ni ẹ láti kúrò níbẹ̀ kẹ́ ẹ wá sí ibi tí Ọlọ́run ti ṣètò fún yín nítorí pé Síónì ibi tí Ọlọ́run fúnra rẹ̀ tẹ̀dó sí ni tí ẹ̀yin ó sì máa gbé. And then he tells us in this Psalm 48 verse 3, God is known in her palaces for a refuge. They didn't even want to get near Mount Sinai. They wanted to run away. They were even telling Moses, you go and speak to the Lord and you come and speak to us. Don't let the Lord speak to us directly, but as concerning Zion, it is a place of refuge, of protection. Ní ẹsẹ̀ ìkẹta ibi tí a kà ẹ́, ó ní a Ọlọ́run ní ààbò nínú ààfin rẹ̀. Nígbà tí wọ́n wà ní etí òkè Sinai ẹ̀rù bá àwọn tó bẹ̀gẹ̀ tí wọ́n fi láti sọ fún Mósè pé ìwọ lọ gbọ́ọ̀rọ̀ lẹ́nu Ọlọ́run kó wá ṣe agbẹnusọ fún wa ṣùgbọ́n nípa ti Síónì ìlú ààbò Ọlọ́run nítorí pé ààbò Ọlọ́run yóò wà lórí àwọn ènìyàn rẹ̀. It's now describing the great privilege of new covenant people. Ó wá ń ṣe àpèjúwe àǹfààní ńláńlá tí àwọn ènìyàn mọ́jẹ̀mú ti ní. And as you come back to Hebrews chapter twelve verse twenty-two. Nígbà tó bá padà sínú Hébérù orí ẹsẹ̀ ìkejìlélógún. It says, but ye are come unto Mount Zion. Ó ní ṣùgbọ́n ẹ̀yin wá sí òkè And as he describes them coming onto Mount Zion, he's not going to give us seven differences that shows the privilege of a child of God today, what you have come into. ó ń gbà tí ó wá ń ṣàpèjúwe pé a wá sí òkè Síónì ó wá fẹ́ sọ àwọn méje kan gẹ́gẹ́ bí àjẹmọ́nú tàbí àǹfààní èyí ń bẹ fún àwọn ọmọ Ọlọ́run lónìí. Then look at it after he mentions that he said number one unto the city of the living God. Ìwọ wá wò nígbà tó dárúkọ Síónì tán àkọ́kọ́ ó ní sí ìlú Ọlọ́run alààyè. And he qualified that by calling it the, the heavenly Jerusalem. Ó tún wá ṣe àfiwé rẹ̀ pé nípa pípè ní Jerusalem ti ọ̀run. Number two he says you have now come unto an innumerable innumerable company of angels. Èkejì, ó ní àti sí ẹgbẹ́ àwọn áńgẹ́lì àìníye. He said uncountable company of angels now surround you in the new covenant because you have come unto Zion. You have come to the city of the living God. You have come to the innumerable company, uncountable company of angels. Ó ní àìníye ẹgbẹ́ àwọn áńgẹ́lì olórọ̀gbà yí ọká torí pé o ti wá sí Sísíónì ìlú Ọlọ́run níbi ilé tí o ti ń ṣe kẹ̀kẹ́. Number three, you have come to the General Assembly and the Church of the Firstborn. You have come to the midst of the redeemed of the Lord. The people who have been translated from the kingdom of darkness to the kingdom of his dear son. The called out people, assembly, the ecclesia, the church, the people that are called called out of darkness into light, called out of the clutches of the devil into the bosom of the Father, you have come to the General Assembly and the Church of the Firstborn, which are reaching in heaven. irú àwọn ẹni tí a ti pè jáde àwọn ìjọ ọlọ́run àwọn ọmọ ọlọ́run tá a pè jáde kúrò ní òkùnkùn àti kúrò lábẹ́ ìjẹgàba sátánì sí àjọ ńlá ti ìjọ àkọ́bí ní òkè tí a kọ orúkọ wọn lọ́run. and then number four he says you have come to God and this God is the judge of all. ẹ̀kẹrin ó ní o wá wá sí ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run yìí ó sì ní onídàájọ́ gbogbo ènìyàn. and is the one that puts your judgment on the Lord Jesus Christ so you will not bear the judgment anymore now and is the one that will judge judge the unbelievers who have not put their sin on Christ because he is the judge of all. Ó ní ẹni tí ó ti mú ìdájọ́ tó yẹ kó wá sórí rẹ̀ wá sí orí Jésù Kristì pé ká má bàa dá ọ lẹ́bi mọ́. Ó sì ní ẹni tí yóò ṣe ìdájọ́ àwọn aláìgbàgbọ́ tí wọn ò nígbàgbọ́ nínú Kristì. He tells us number five, you have come to the spirit of just men made perfect. Ẹ karùn-ún, ó ní o ti wá sọ́dọ̀ àwọn ẹ̀mí olóòótọ́ ènìyàn tí a ṣe ní àṣepé. What he is saying here is that there are some believers still here on earth, but the other believers in heaven, and the other believers in heaven is their spirit and their souls that went to heaven. Their body had been buried. But do you see what he's saying? He's saying that God does not even make any difference. The believers here on earth, the believers here, there in heaven, that you now when you are converted, you come to the spirits of just men who have now been made perfect, living in the very presence of God. ayé tí wọn kò tí kú àwọn onígbàgbọ́ kan sì wà tí wọ́n ti kú tó jẹ́ pé àtẹ̀mí àti ọkàn wọn ti kọjá sí ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n àsìkò àgọ́ ara wọn sínú ayé yìí ọlọ́run wàá fìyàtọ̀ sí ó bí wá tí ó wá sínú ìjọba ọlọ́run sìn ó wá sọ́dọ̀ àwọn ẹ̀mí olóòtú ènìyàn tí a ti ṣe ní àṣepé Number six, it says you have come to Jesus, the mediator of the new covenant. Ìkẹfà, ó o wá sọ́dọ̀ Jésù alárìnà májẹ̀mú titun. The the propitiation for our sin. Ẹn tá a fi ṣètùtù fún ẹ̀ṣẹ̀ wa. The place before for you before the Father. Ẹn tó ń rawọ́ ẹ̀bẹ̀ níwájú bàbá The one that paid the whole price for your redemption. Ẹn tó gbogbo gbèsè fún ìràpadà rẹ. It says you have not come to Sinai, you have come to Zion, and coming to Zion you have come to Jesus, the mediator of the new covenant. Ó o wá sí Sinai tẹ́lẹ̀ ṣùgbọ́n wá sí Síónì nípa wíwá sí Síónì o wá sọ́dọ̀ Jésù alárinà májẹ̀mú titun. Number seven, you have come to the blood of sprinkling. Ìkeje, o ti wá sí ibi ẹ̀jẹ̀ ìbùwọ́n ni. And this is the blood that speaketh better things than that of Abel. Ẹ̀jẹ̀ yìí, òun sọ̀rọ̀ ohun tí ó dára ju ti Abẹ́lì lọ. It refers to the blood of Abel. Ó ń tọ́ka sí ẹ̀jẹ̀ ètùtù ti Abẹ́lì. Eh, And the commentators eh, say that as you refer to the blood of Abel, you are actually referring to two things, there are two ways you can approach it. Àwọn olùtúmọ̀ eh, ẹ̀kọ́ Bíbélì ń sọ wípé tí o bá ń tọ́ka sí ẹ̀jẹ̀ eh, ìrúbọ ti Abẹ́lì, àwọn nǹkan méjì ló ń ṣe ló ń tọ́ka. Number one, you can refer to the blood of Abel himself because Cain killed him and uh, the word of God says the blood of your brother is speaking against you and is demanding revenge right now. And you see the blood of Jesus Christ that he shed is not demanding for revenge, it's not demanding for the punishment of Cain or anybody, it's demanding for for the forgiveness. In fact, without that shedding of blood, there will be no remission of sin, and therefore the blood of Jesus speaks better things than that of Abel. Àkọ́kọ́ nípa ti ẹ̀jẹ̀ Abẹ́lì fúnra ara rẹ̀, ó ní pé nígbà tí Káyìnì pa Abẹ́lì, Ọlọ́run sọ fún Káyìnì pé ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ tí ilẹ̀ lanu gbégbé mi, ó ń kégbe pè mí pé kí n bá lè gbẹ̀san lára rẹ̀. Ṣùgbọ́n nígbà tí Jésù Olúwa kú ẹ̀jẹ̀ tó ta sílẹ̀ kì í ṣe láti fi gbẹ̀san lára Káyìnì tàbí ẹnikẹ́ni kò ṣe pé fún ètùtù ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Eh, but then there are commentators that also refer to the blood of the sacrifice of Abel. You see the sacrifice of Abel, he shed the blood. And because he shed that blood, he made that sacrifice, his own sins were covered, his own sins were forgiven. But you see that blood that he shed in the sacrifice only gave him forgiveness, only one person. But the blood of Jesus is not only giving one person forgiveness, even one family uh, forgiveness, forgiveness, even one nation forgiveness, the whole of the world, whosoever will call upon the name of the Lord and be covered under the blood of the Lamb, he'll be forgiven, he'll be redeemed, and therefore the blood of Jesus speaketh better things than the blood of the sacrifice of Abel. ní ìdàkejì ẹ̀wẹ̀ àwọn atúmọ̀ bíbélì wọ́n ń sọ pẹ̀lú wípé ìrúbọ tí Ábẹ́lì ṣe ní ìgbàanì nípa títa ẹ̀jẹ̀ sílẹ̀ ẹ̀ṣẹ̀ tí ẹnìkan ṣoṣo ó láti pàṣẹ ìrúbọ yẹn dáríjìn ṣùgbọ́n nípa ti ẹ̀jẹ̀ Jésù Kristi a ti pàṣẹ ẹ̀jẹ̀ rẹ̀ dáríjì kìí ṣe ẹnìkan ṣoṣo kìí ṣe ẹbí kan ṣoṣo kìí ṣe orílẹ̀-èdè kan ṣoṣo ṣùgbọ́n gbogbo àgbáńlá ayé ó la dáríjì nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù èyí wá fi hàn wípé ẹ̀jẹ̀ Jésù Kristi ó ń sọ ohun tí ó dára ju ti ẹ̀jẹ̀ ti Abẹ́lì ètò fi ṣètùtù fún ẹ̀ṣẹ̀ tó nìkan. He's telling us in conclusion of that section that Zion is higher, is greater, is better, is richer than Sinai ní àṣọkágbá ó sọ fún wa ní ẹsẹ̀ yẹn wípé Síónì ó níye lórí ó dára ó ní àǹfààní nínú ju ti májẹ̀mú láíláí lọ. is the new covenant is better than the old covenant. èyí fi hàn pé májẹ̀mú ti tún dára ju ti májẹ̀mú láíláí That grace is better than the law. wípé oore ọ̀fẹ́ ó dára ju òfin lọ. That our redemption is greater and better and richer than the redemption they had under the old covenant. wípé ìràpadà wa ó dára ju irú ìràpadà tí wọ́n nínú májẹ̀mú láíláí sacrifice of Jesus Christ is better and is more efficacious than the sacrifice of the old covenant. Wípé ìrúbọ Kristi ó dára jù, ó sì mú ẹ̀ṣẹ̀ kúrò ju irú ìrúbọ tí wọ́n ṣe nínú májèlé láéláé. And that our inheritance is better and greater than any inheritance the old covenant people could ever have. Wípé ogún ìní wa dára ju ohunkóhun tí a fi fúnni lábẹ́ májẹ̀mú lọ láéláé lọ. But then he now calls us to something. Ní báyìí ó tún wá pè pè wá sí ohun kan. It also also remember that normally greater uh, privilege will carry greater responsibility. Ó fi hàn fún wa wípé bí a ti fún wa ní àǹfààní tó ga jùlọ yìí, ojúṣe tí ó ga jùlọ olóràn máa ń fààní náà. That as we see that there is a greater love, there is a greater grace, there are greater conditions and greater privileges we enjoy now in the new covenant that calls us to a greater responsibility humility. Wípé bí ìfẹ́ tí ó ga jù àti oore ọ̀fẹ́ tí ó ga jù àti ipò tí ó ní àǹfààní tí ó dára jù tí a ní nínú májẹ̀mú titun yìí bí ó ṣe ga jù bẹ́ẹ̀ ni ó sì tún pè wá sí ojúṣe tí ó tún ga jù. You see there are people that make the wrong conclusion. Ó mọ̀ pé àwọn kan wọ́n máa ń sọ àsọkágbá lọ́nà tó lòdì. And they say because the new covenant is better than the old covenant. Wọ́n ní nítorí pé májẹ̀mú titun ó dáa ju májẹ̀mú láéláé lọ. Because Zion is better than Sinai. Nítorí pé Síónì ó dára ju Sinai lọ. Because our inheritance in the new covenant. covenant is better than the inheritance in the old covenant. Nítorí ogún ìní tá a nínú dára ju ti láéláé lọ. They say because of that now you can live as you please, you can do whatever you want, you can even live in sin after all. The love of God in the new covenant is wider, is broader, is richer, is more covering than the love in the old covenant. Therefore, because we live in the dispensation of grace, you can do as you pleased now and it doesn't matter at all. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n á ní níwọ̀n ìgbà tó jẹ́ pé irú àkókò tí a wà yìí àkókò orin ọ̀fẹ́ ni torí náà àwa lè ṣe bá a bá ṣe fẹ́ a lè wà ìgbọràn a lè dẹ́ṣẹ̀ torí pé ìfẹ́ tí Ọlọ́run fi ń hàn fún wa ní àkókò mọ́jẹ̀mú titun yìí ó gbòòrò bẹ́ẹ̀ ló jìn bẹ́ẹ̀ ló fẹ̀ bẹ́ẹ̀ ló dára ju gbogbo àwọn ìfẹ́ tí àwọn ènìyàn mọ́jẹ̀mú láéláé ní But you will see the New Testament doesn't make that conclusion. Ṣùgbọ́n ò rí pé inú mọ́jẹ̀mú titun àfìdí rẹ̀ mú The New Testament's conclusion is because there's a greater love, a greater grace, a greater condition, and because there are greater privileges, you are now called to a higher greater responsibility. Inú májàmú titun tí a fi hàn fún wa ní pé bí ó tilẹ̀ jẹ́ pé ìfẹ́ tí Ọlọ́run ní sí wa ga, bó tilẹ̀ jẹ́ pé oore ọ̀fẹ́ rẹ̀ ga jù, bó tilẹ̀ jẹ́ pé ipò àti àǹfààní tí a fi fún wa nù májàmú titun, ó jẹ́ èyí tí ó dára tí ó sì níye lórí ju ti májàmú láéláé lọ síbẹ̀, a sì ní ojúṣe èyí tí ó ga lọ́pọ̀lọpọ̀. That's why it says in verse twenty-five. Ìdí tí ó fi sọ ní ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n nìyí. looking at the consequences or the consequence of refusing Christ's call kíkọ ìpè Kristi là ń báyìí. See that he refuse not him that speaketh. Kíyèsí kí ẹ má ṣe kọ ẹni tí ń kìlọ̀. The one that spoke in Sinai, they knew that if they refused, there would be judgment upon them. The one that is speaking now from Zion, see that he refuse not him that speaketh in the present day èyí tí ó sọ̀rọ̀ ní ìgbà ti Sinai wọ́n mọ̀ pé tàn bá ṣe àìgbọ́ràn sí ìjìyà tí ó lágbára yóò wá sórí wọn ṣùgbọ́n èyí tí ó sọ̀rọ̀ láti orí òkè sí orin ní ìsinsìnyí kíyèsí kí ẹ má ṣe kọ ẹni tí ń kìlọ̀ ní lọ́wọ́lọ́wọ́ báyìí. For if they escaped not, you refused him that spake in the past at Sinai on earth. Much more now shall we not escape if we turn away from him that speaketh from heaven. Nítorí bí àwọn wọn ni kò bá bọ́ nígbà tí wọ́n kọ ẹni tí ń kìlọ̀ ní ayé ìyẹn nígbà tí ó ń kìlọ̀ fún wọn ní Sinai. Mélòó mélòó ni àwa kì yóò bọ́ àwa tí ó pàyẹ̀dà sí ẹni tí ń kìlọ̀ láti ọ̀run wá ní ìṣẹ̀lẹ̀. you see the conclusion of the scripture is saying that if they rebelled at that time they were punished. If we rebel today there will be punishment upon us. O lè rí tí Bíbélì ń jẹ́ kó di mọ̀ fún wa wípé tí wọ́n bá ṣe àìgbọràn ní ìgbà láéláé tí àwa náà bá ṣe àìgbọràn ní ìsìn ó di dandan pé ká jìyà rẹ̀. In Proverbs chapter eight and verse thirty-five verse thirty-six. Nínú ìwé òwe orí kẹjọ ẹsẹ̀ ogójì àti ẹsẹ̀ ìkẹrìndínní ogójì. For whoso findeth me findeth blameless life and shall obtain favour of the Lord. Ẹnikẹ́ni tí ó bá rí mi ó rí ìyè yóò sì rí ojú rere olúwa. if you come into zion and you find christ if you come to zion you find the grace of god if you come to zion you find jesus christ the mediator of the new covenant he that findeth me findeth life and obtains favour from the lord. tí o bá wá sí òní tí o bá rí kristi tí o bá wá sí Síónì tí o bá rí oore Ọlọ́run gbà ẹnikẹ́ni tó bá wá sí Síónì tí o bá rí Kristi irú ẹni bẹ́ẹ̀ yóò rí ìyè yóò sì rí ojú rere Olúwa. But he that sinneth against me wrongeth his own soul all that hate me love them. Ṣùgbọ́n ẹni tí ó ṣẹ̀ mí ó ṣe ọkàn ara rẹ̀ níkà àwọn tí ó sì kórìíra mi ń fẹ́ ikú. That is if you hate the Lord if you hate the word of the Lord if you say well we're in the age of grace and the Lord is speaking to you from heaven and is dropping the word in your conscience and is telling you to repent and turn to him and you refuse to turn to him, he that sinneth against me wrongeth his own soul, all that hate me they love death tí ó kórìíra ìkìlọ̀ rẹ̀ tí ọlọ́run ránṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ sínú ọkàn ọrú ẹni bẹ́ẹ̀ tí ẹ̀mí ọlọ́run bẹ́mi ọrú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé tó ń ṣe yóò dá ronúkúwàdà tí irú ẹni bẹ́ẹ̀ bá fà kékọ́ rí ẹnikẹ́ni tí ó bá ṣẹ̀mí ó sí ọkàn ara rẹ̀ níkà ṣùgbọ́n gbogbo àwọn tí ó kórìíra mi ń fẹ́ ikú. Hebrews chapter two verse one. Ebéèrù orí ẹsẹ̀ ìkíní. It says therefore we we in the New Testament therefore we we who can enjoy the grace of God therefore we we who are now brought into this better new covenant. Therefore we ought to give the more earnest seed to the things which we have heard, lest at any time we should let them sleep. Nítorí náà ó yẹ ó yẹ tí àwa ìbá máa fi iyè gidigidi àwa tí a ti wá sínú májẹ̀mú titun ó yẹ tí àwa ìbá máa fi iyè gidigidi àwa tí a ti jẹ́ alábàápín oore ọ̀fẹ́ Ọlọ́run ó yẹ kí àwa kí ó máa fi iyè gidigidi sí ohun wọn tí àwa ti gbọ́ kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan. Look at verse two for if the word spoken by angels was steadfast that's in the past and every transgression and disobedience in the past received a just recompense of reward How shall we now escape if we neglect so great salvation, which at the first began to be spoken by the Lord and was confirmed unto us by them that heard him? Ẹsẹ̀ ìkejì, ó ní nítorí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn áńgẹ́lì bá sọ bá dúró ṣinṣin ìyẹn nígbà láéláé àti tí olúkúlùkù ìrékọjá àti àìgbọràn sì gba ẹ̀san bí ó ti tọ́ nígbà láéláé àwọn ó ti ṣe wá là ní ìsinsìnyí bí àwa kò bá ná ní irú ìgbàlà ńlá bí èyí. we come back to Hebrews chapter twelve verse twenty-five. a padà sí ebéèrú orí kejìlá ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. and he is telling us that now Christ is speaking to every one of us from heaven. ó wá sọ fún ẹ pé ní báyìí Kristi ń bá olúkúlùkù wá sọ̀rọ̀ láti ọ̀run. and he said please make sure that you do not refuse him that is speaking from heaven. ó nítorí náà jọ̀wọ́ rí dájú pé o kò kọ ẹni tí ń kìlọ̀ láti ọ̀run. for if they in the old covenant if they escaped not who refused him that spake on us at that time much more shall not we we in the new covenant escape if we turn away if you have been there in the kingdom if you now backslide and you turn away from him that speaketh from heaven. ó ní nítorí bí àwọn wọn ni kò bá bọ́ nígbà tí wọ́n kọ ẹni tí ń kìlọ̀ ní ayé ìyẹn nínú májẹ̀mú láéláé ó ní mélòó mélòó ni àwa kì yóò bọ́ àwa tí ó gbẹ̀yìn ìdà tí ẹni tí ń kìlọ̀ láti ọ̀run wá. In verse twenty-six, whose voice then shook the earth. Ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, ohùn ẹni tí ó mi ayé nígbà náà. But he says, don't think that that is the end, that he shook the earth at that time, and there is no more shaking now. Ó ní kó o má ṣe rò pé bó ṣe mi ayé ní ìgbà kan rí yẹn, pé bóyá irú rẹ̀ ò tún ní ṣẹlẹ̀ mọ́. But now he has promised, saying. Yet once more I shake not the earth only, but also heaven. ó ní ṣùgbọ́n ó ti ṣe ìlérí wípé lẹ́ẹ̀kan sí èmi kì yóò mi kìkì ayé nìkan ṣùgbọ́n ọ̀run pẹ̀lú. Now when he talks about shaking heaven, when you talk about heaven, you remember that Paul the apostle uh, spoke about the third heaven, the abode of God. That means there's the first heaven, the firmament, the sky, and then there's the second one when you get to the galaxies, before you really get to the place where the throne of God is, it's telling us that the sky and the stars and the sun and the moon and all those things, all the planets, they will be shaking terribly. ńgbà tí ó ń sọ nípa ọ̀run ní iyì ó rántí pé Paul apostoli sọ nípa ọ̀run wípé ọ̀run kẹta níbi tí ìtẹ́ Ọlọ́run wà lọ́hùn ìyẹn ni pé ọ̀run àkọ́kọ́ wà èkejì wà ìkẹta wà níbi tí ìtẹ́ Ọlọ́run wà lọ́hùn ńgbà tí yóò bá sì wá mi àwọn ọ̀run ìyẹn ni pé gbogbo ìràwọ̀ àwọn oòrùn òṣùpá àti gbogbo àwọn nǹkan tó wà nínú ọ̀run ó láómì jìgìjìgì nígbà náà. And in verse twenty-seven this word yet once more signifieth the removing of those things that are shaken as of of the things that are made, that those things which cannot be shaken may remain. Ní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n, ó ní àti ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan sí ìtumọ̀ rẹ̀ ni mímú àwọn ohun ọ̀nì tí a mì kúrò bí ohun tí a ti dá kí àwọn ohun ọ̀nì tí a kò lè mí lè wà síbẹ̀. And what is the exhortation the word of God is giving us, knowing that all the things that people are looking at today, the, uh, the houses and the material things and the wealth they have, everything that eyes can see see. All these things are going to be shaking. Kí ni ọ̀rọ̀ ìyẹ̀jú tí ọ̀rọ̀ Ọlọ́run fi ń hàn wá ní? Ó ní wípé gbogbo àwọn ohun tí àwọn ènìyàn wò láwòyá nínú ayé lẹ́nìí bí ilé, bí àwọn dúkìá tí àwọn ènìyàn ń kó jọ, gbogbo rẹ̀ ó láwọn mì jìgìjìgì nígbà bá yá. In second Peter chapter three from verse ten. Nínú Pétérù kejì orí kẹta láti ẹsẹ̀ ìkẹwàá. But the day of the Lord will come as a thief in the night ṣùgbọ́n ọjọ́ olúwa ń bọ̀ bí olè ní òru. in the week the heaven shall pass away with a great noise. nínú èyí tí àwọn ọ̀run yóò kọjá lọ ti àwọn ti ariwo ńlá. and the elements shall melt with fervent heat. àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò sì ti wọ́n. the earth also and the works that are therein shall be burnt up. ayé àti àwọn iṣẹ́ tí ó wà nù rẹ̀ yóò sì jóná lúrú. you see a time is coming when God almighty will manifest his power and he will say that this old world and the universe that the end should come and then concerning the heavens and the elements and the earth and the works and the beautiful things and the great uh, things that are manufactured and the things that eyes can see. All these things will be burnt up, shaken out of the way. Ó mọ̀ pé ìgbà kan ń bọ̀ etí Ọlọ́run Olódùmarè nínú ipá àti agbára tí yóò yí ayé ipò tó jẹ́ pé gbogbo àwọn nǹkan tí a ń ṣe nínú ayé àwọn nǹkan mèremère tí a ti ṣe gbogbo rẹ̀ pátápátá òní Ọlọ́run yóò mú kó jóná lúlú tí gbogbo rẹ̀ yóò sì dòfo. And if you are giving your heart to those things today you give your heart to just uh, material things you give your heart to physical things and you amass wealth and you build this one there build that one here and you are just uh, you are serving mammon you make the you make money and wealth and material things your God all all those things are going to be burnt up. tí ó bá sì wá jẹ́ pé ohun tó jẹ́ àkólé kan rẹ nìyí ní ayé tí a wà yí pé bó o ti ń kọ́lé ń bì bẹ́ẹ̀ ló ń ralẹ̀ lọ́hùn tó mú gbogbo àwọn ọrọ̀ ayé tó ń kó jọ tó wá mú mámọ́nì tó yàn láàyò gẹ́gẹ́ bí olúwa rẹ̀ ńgbò bá yá gbogbo àwọn nǹkan wọ̀nyí ni yóò pòórá. and instead of uh, putting your treasures in heaven and your heart will be there and you know that your God is there you make the treasures you have to be your God and your heart is with your treasure with your God no time for Bible study, no time for prayer, no time for spiritual things, and you're running and running and running after these things. All these things are going to be burnt up, and then you'll become empty-handed when everything has been shaken out of the way. Tó bá jẹ́ pé ayé ó nìkan so ló tó ìṣúra sí tí ò bá fi fi ìṣúra rẹ sí ọ̀run kó tó ìṣúra sí ọ̀run. tó jẹ́ pé gbogbo àwọn nǹkan ayé yìí lé káàkiri ọjọ́ kan ń bọ̀ tí yóò jọ́ kan tó jẹ́ pé gbogbo àwọn dúkìá àti gbogbo àwọn ìṣúra tí ò ń kó jọ yìí gbogbo rẹ̀ yóò jóná lúlú ó wà wà ní ẹni yẹpẹrẹ lọ́wọ́ òfo. And in verse eleven seeing then that all these things shall be dissolved what manner of persons ought ye to be in all holy conversation and godliness. ní ẹsẹ̀ ìkọkànlá ó wá ní ǹjẹ́ bí gbogbo nǹkan wọ̀nyí yóò ti yọ ọ́ ní irú ènìyàn wo ni ẹ̀yin ìbá jẹ́ nínú ìwà mímọ́ gbogbo àti ìwà bí ọlọ́run. looking for and hastening unto the coming of the day of God wherein the heavens being on fire shall be dissolved and the elements shall melt to a fervent heat. ṣé ẹ máa retí kí ẹ sì máa múra gírí de dídé ọjọ́ ọlọ́run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 the things you see, all the things you fabricate with your hand, all the things you are putting your confidence in, all the things you are running after from morning till evening, everything is going to be dissolved. Gbogbo ìmọ́lẹ̀ ojú ọ̀run ni àti gbogbo àwọn dúkìá inú ayé gbogbo àwọn nǹkan tí Now we come to point number three, the call to acceptable service in the kingdom. Àwa nínú ìjọba náà. He, he now calls the believers. Ó wá ń pe gbogbo onígbàgbọ́. He calls the people that are partakers of the holiness of God. Ó ń pe gbogbo àwọn tí wọ́n ti jẹ́ alábàápín ìwà mímọ́ Ọlọ́run. He calls the people that have the inheritance of the kingdom reserved for them. Ó ń pe gbogbo àwọn tí wọ́n ní ogún ọ̀run èyí tí a fi pamọ́ fún wọn. He, he said wherefore we receiving a kingdom that cannot be moved. Ó ní nítorí náà bí àwa ti ń gba ilẹ̀ ọba tí a kò lè He is telling us to put everything in the balance. Ó ní On the one hand, all the things of the world, all the things you can see, all the material things, all the earth and the works therein, on one side of the balance, they are going to be bound. On the other hand, the things that are spiritual, the things that pertain to the kingdom, the grace of God, the love of God, and the righteousness, the holiness of life, the things that are spiritual, pertaining to the kingdom of God, put that on the other side of the balance, they are the things that that cannot be moved. ó ní ní ìdàkíní gbogbo àwọn dúkìá ayé yìí gbogbo àwọn ọrọ̀ ayé yìí gbogbo àwọn ohun tí àwọn ènìyàn ń lépa gẹ́gẹ́ bí ohun mèremère tí a lè fojú rí ayé yìí ká fi sí apá kan ní abẹ́ ní orí òṣùwọ̀n káwá mú ìdàkejì rẹ̀ tí í ṣe oore ọ̀fẹ́ ọlọ́run àánú ọlọ́run ìfẹ́ ọlọ́run àti gbogbo àwọn nǹkan tó ní ṣe nípa ti ẹ̀mí ká fi sí apá kejì àwọn nǹkan wọ̀nyí sì ní kò lè pòórá kò lè di mímì. the kingdom which cannot be moved. ilé ọba tí a kò lè mì. if you give up what will eventually be shaking? so you can have what will never be moved, then you are wise. Tí o bá pa gbogbo àwọn nǹkan tá a lè mìtìtì tó lè jóná dànù tó bá pàtì sí ẹgbẹ́ kan tó wá mú ohun tí a kò lè mì ó fi hàn pé ọlọ́gbọ́n èèyàn ni ó. If you take your heart away from the things that will melt away with fervent heat and you put your heart in the things that will never be shaken that will remain forever then you are wise. Tí o bá mú ọkàn rẹ kúrò nínú ohun tó jẹ́ pé nípa agbára Ọlọ́run gbogbo rẹ̀ yóò jóná lúlú tó mọ́kàn rẹ kúrò ń bẹ̀ tó wá fi ọkàn rẹ sí àwọn nǹkan tí yóò máa wà títí ohun tí í ṣe ti ẹ̀mí ó fi hàn pé ọlọ́gbọ́n èèyàn ni ọ́. But if you put your heart on mammon on money on wealth on material things on the things that are going to be moved on the things that are going to be scattered, on the things that will be shattered, if you put your heart on the things that will melt away, and you will not even see any trace of them anymore, and then you remove your heart away from the things that are eternal, the things that are enduring, the things that are lasting, it means that you are one of the fools, and Jesus said, then God said, thou fool, tonight your soul shall be required at your hand, and who shall all these things be that were put together? And then Jesus Jesus says, so shall it be for the people that are not rich unto the things of God and they only amass the things of the world that will pass away. Tó bá jẹ́ pé àkólé kan rẹ lórí àwọn ti ayé yìí ni, àwọn nǹkan tó jẹ́ pé ńgbà tí Ọlọ́run bá náwó agbára ìdájọ́ rẹ̀, gbogbo rẹ̀ ni yóò jóná lúlú tó bá jẹ́ pé ohun tó ń lé káàkiri nìyẹn, tí ò wá kọbi ara sí àwọn nǹkan tẹ̀mí àwọn nǹkan tó lè gbé ni déjọba ọlọ́run àwọn nǹkan tó lè fúnni ní ìsinmi ayérayé tó jẹ́ pé àwọn nǹkan tayé yìí ń lé káàkiri ó fi hàn jẹ́ kan nínú àwọn aṣiwèrè ènìyàn torí pé jésù olúwa pé ọkùnrin ọlọ́rọ̀ ni àbí pé lónìí o ó béèrè ẹ̀mí rẹ lọ́wọ́ rẹ gbogbo àwọn nǹkan tó ti wá kójọ yìí títa ni yóò wà jẹ́ nígbà náà. in uh, Daniel chapter seven verse fourteen. nínú Dáníẹ́lì orí keje ẹsẹ̀ ìkẹrìnlá. and there was given unto him dominion and glory and a kingdom and that all people and nations and languages should serve him. His dominion is an everlasting dominion which shall not pass away, and his kingdom, that which shall never be destroyed, shall not be destroyed. A sì fi agbára ìjọba fún àti ògo àti ìjọba kí gbogbo ènìyàn àti orílẹ̀ àti èdè kí ó lè máa sìn agbára ìjọba rẹ̀ sì jẹ́ agbára ìjọba àìnípẹ̀kun èyí tí a kì yóò ré kọjá àti ìjọba rẹ̀ èyí tí a kì yóò lè parun. In verse twenty-seven, and the kingdom and the dominion and the greatness of the kingdom under the whole heaven shall be given to the people of the saints, the holy people, those who are righteous, of the Most High, whose kingdom is an everlasting kingdom, and all dominion shall serve and obey him ní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n àti ìjọba àti agbára ìjọba àti ipá gbogbo ìjọba ní gbogbo abẹ́ ọ̀run ni a fi fún àwọn ènìyàn mímọ́ àwọn olódodo àwọn ẹni mímọ́ tí ọ̀tí ọ̀gá ògo ìjọba ẹni tí ṣe ìjọba ìnípẹ̀kọ́ àti gbogbo àwọn alákòóso ni yóò sì máa sìn tí wọn yóò sì máa tẹríba fún. And that's what the inspired writer is saying we're going to receive. He says wherefore we receiving a kingdom that cannot be moved. Ní òun láti rí ẹni tí ó kọ ìfisẹ́lì tó ń sọ fún wa nípa ohun tí a ó rí gbà. Ó ní àwa yóò gba ilé ọba tí a kò lè mì. When he says we is talking of the people that are born again. Nígbà tó sọ pé àwa ó sọ nípa àwa tí a ti gbàlà. He's talking portion of the people that are redeemed, regenerated, begotten unto a livelihood. Ó sọ nípa irú àwọn ẹni tí a ti rà padà, àwọn tí a ti rà padà kúrò ní ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ní ìyè nínú wọn. In First Peter chapter one verse three. Nínú Pétérù kìíní orí ẹsẹ̀ ìkẹta. Blessed be the God and Father of our Lord Jesus Christ, which according to his abundant mercy has begotten us again unto a lively hope by the resurrection of Jesus Christ from the dead. Now he tells us what were receiving as a result of being born again to an inheritance incorruptible and undefiled that fadeth not away, reserved in heaven for you who are kept by the power of God through faith unto salvation, ready to be revealed in the last time. ó ní olùbùkún ni ọlọ́run àti bàbá jésù kristi olúwa wa ẹni tí ó tún wá bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjíǹde Jésù Kristi kúrò nínú òkú ó wá ń sọ nípa àwọn táàrí gbà ní ẹsẹ̀ ìkẹrin ó ní sínú ogún àìdíbàjẹ́ àti àìlábàwọ́n àti èyí tí kìí sá tí a fi pamọ́ ní ọ̀run dèyìn èyí tí a ti ń pamọ́ nípa agbára Ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà tí a múra láti fi hàn ní ìgbà ìkẹyìn. In Hebrews chapter twelve verse twenty-eight. Nínú Hébérù orí kejìlá ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n. It says wherefore we receiving a kingdom that can cannot be moved, let us have grace whereby we may serve God acceptably with reverence and godly fear. Nítorí náà bí àwa ti ń gba ilé ọba tí a kò lè mì, ẹ jẹ́ kí a ní oore ọ̀fẹ́ nípa èyí tí àwa lè máa sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà pẹ̀lú ọ̀wọ̀ àti ìbẹ̀rù rẹ̀. Now you will see the mistake and the error of the people that say that we're living under the new covenant, we're living under grace, and there is no reason to be afraid of God in any way. We, we can do whatever we like. It, we're eternally secured. We are born again. And since we are born again, nothing can ever take that salvation away. So eh, be free and live in liberty and do whatever you want to do. Don't follow any preacher that is telling you be afraid of God and reverencing God and be holy and be godly. There is nothing like that. You can do as you please now. Heaven is waiting for you. ènìyàn tí wọ́n máa ń ké gbàjarè fún àwọn ọmọlẹ́yìn wọn nù ìjọ wọn nìyí pé àkókò orí ọ̀fẹ́ la kò sí nǹkankan tó dí lọ́wọ́ láti má ṣe bó ṣe wù wá ẹ̀ torí pé ní ìsinsin yìí ti fún wa ní àǹfààní láti ṣe bá a bá ti fẹ́ bá a bá ti ẹ̀dẹ́ṣẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ torí náà ẹ má fetí sí gbogbo irú àwọn oníwàásù tí wọ́n máa ń kìlọ̀ gbọmọgbọmọ ipa láti gbégbé ayé ìwà mímọ́ àṣìṣe ńlá tí irú àwọn ènìyàn ṣe nìyí. He tells us here, he said, now that you know we're receiving such an immovable kingdom, we're receiving such an eternal kingdom, and we have such a great privilege, you know, he says, do you know the attitude good we ought to have. We ought to have grace whereby we will serve God acceptably, with reverence, with honor, with respect, with obedience, with godly fear. Ó wá ń sọ fún wa irú ohun tí a ń láti mọ̀ gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run gẹ́gẹ́ bí ìkìlọ̀ tí à ń kí wa ń lọ ní iyì pé níwọ̀n bí a ti mọ̀ pé àwa ń gba ilé ọba tí a kò lè mè irú ìwàsí tó yẹ kí a ní ní pé kí a ní oore ọ̀fẹ́ nípa èyí tí a ó lè máa fi sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà pẹ̀lú ọ̀wọ̀ àti ìbẹ̀rù Ọlọ́run ní ọkàn wa. Those people who tell us not to fear God, or to live carelessly the way we want, they are not following the message of Christ. Irú àwọn tí wọ́n sọ fún wa ká má bẹ̀rù Ọlọ́run, ká má rìn gẹ́gẹ́ bó ṣe wùwá, ká má ṣe tó wùwá, irú àwọn ẹni pé ò tẹ̀lé ẹ̀kọ́ Kristi. In Luke chapter twelve. Nínú Lúùkù orí kejìlá. Luke chapter twelve. Lúùkù orí kejìlá. Reading from verse four and verse five. Ní ẹsẹ̀ ìkẹrin àti ìkarùn-ún. But I say unto you, my friends. Be not afraid of them that kill the body, and after that have no more that they can do. Èmi sì wí fún yín, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ má ṣe bẹ̀rù àwọn tí parẹ́ ènìyàn kú lẹ́yìn èyí ni tí wọn kò sì ní èyí tí wọ́n lè ṣe mọ́. But I will forewarn you, whom ye shall fear. Ṣùgbọ́n èmi ó sọ ẹni tí ẹ̀yin ó bẹ̀rù fún yín. Fear him which after he had killed has power to cast into hell. Yea, I say unto you, fear him. Ẹ bẹ̀rù ẹni tí ó lágbára lẹ́yìn tí ó bá ti pani tán láti wọni lọ sí ọ̀run àpáàdì lóòótọ́ ni mo wí fún yín òní kí ẹ bẹ̀rù. Those are the very words of Jesus Christ. Ọ̀rọ̀ ẹnu Jésù fúnra ẹ̀ ní eléyìí. He called his own disciples my friends. He said, I call you not servants anymore. I call you my friends because you are redeemed, because you are clean through the words I've spoken unto you. And I will tell you, my friends, don't be afraid of men. Don't let the fear of man make you to disobey God. I will forewarn you whom you will fear. You will fear God, whom after he has killed the body, he has the power, he has the authority, and he has made the decision that he will throw the people that are disobedient into hell. Therefore, I say unto you, fear him. Kristi Jésù Olúwa ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní ọ̀rẹ́ torí pé ó sọ pé mi ni ẹ̀yin ń ṣe níwọ̀n ìgbà tí ẹ bá gbogbo tí mo pa láṣẹ fún yín ó wá ní ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ má ṣe bẹ̀rù ènìyàn ẹni tó jẹ́ pé lẹ́yìn tí ó bá pa ni tán kò ní nǹkan kan tó tún lè ṣe ṣùgbọ́n mo ń láti kìlọ̀ ẹni tí ẹ̀yin yóò bẹ̀rù fún yín ìyẹn ni pé ẹn láti bẹ̀rù ọlọ́run ẹni tó lágbára lẹ́yìn tó bá pa ni tán láti tó wọ́ni lọ sí ọ̀ràn àpáàdì irú ohun gan ló yẹ ká bẹ̀rù. There are some church people that commit adultery fornication without any fear without any pricking of the conscience because they read some books that told them whatever you do you are saved and you are forever saved fornication and no fornication it doesn't really matter that doesn't touch your salvation salvation, they are not afraid of God anymore. Àwọn ìjọ kan wà tó jẹ́ pé inú ìjọ wọn ń gbà wọ́n bá dẹ́ṣẹ̀ àgbèrè tàbí jẹ́ ṣe panṣágà tán, ẹ̀rù ẹ bà wọ́n bẹ́ẹ̀ ni ọkàn wọn ò kí ń wárì lórí ìwà búburú tí wọ́n hù torí pé wọ́n ti kà nínú ìwé kan níbi tí ẹ ti gbé kọ́ wọn lẹ́kọ̀ọ́ èké pé ohunkóhun tó bá ṣe kì bá jẹ́ṣẹ̀ ni Ọlọ́run ti dáríjì torí pé téèyàn bá ti gbàgbọ́ irú ẹni bẹ́ẹ̀ kò sí tó lè ṣe tí Ọlọ́run yóò béèrè lọ́wọ́ rẹ̀ mọ́. There are people that tell lies and, we are not even talking about other churches now We are talking about our church here

and they don't have any fear. They do not remember that Ananias and Sapphira, they died under the judgment of God in the New Testament for the lie they told. Àwọn ènìyàn kan wà tó jẹ́ pé ńgbà wọn bá kúrò àwọn tilẹ̀ nípa ìjọ ọ̀bọ̀mí ṣùgbọ́n láàrin wa níyì a rí inú àwọn èèyàn tó jẹ́ pé ńgbà wọn bá kúrò wọn ò tiẹ̀ kí mọ̀ sáìdá mọ́ wọ́n ti gbàgbé pé nù mọ́jẹ̀mú titun ó láti ṣèdájọ́ Ananias àti Sapphira ìyàwó rẹ̀ nítorí pé wọ́n kúrò nù ìjọ Ọlọ́run. Now the Lord is saying that if you want to get to heaven it's not a joke. It's, it's a narrow way. And the Bible says the kingdom of God suffered violence. And the violence take it by force. If you're living in a, in a careless manner, joking carelessly, living carelessly, doing whatever you want to do, and there is no fear of God anymore, be afraid because you may die before your time and you go to hellfire. torí náà tó bá jẹ́ alápàrẹ èèyàn tó jáláwàdẹ̀ ènìyàn tó jóníyàyé èèyàn tó bìkítà nípa bíbẹ̀rù ọlọ́run ó lè kú lọ́jọ́ àìpé kó sì ti pa bẹ́ẹ̀ lọ sọ́rọ̀ in Philippians chapter two verse twelve. nínú Fílípì orí kejì ẹsẹ̀ ìkejìlá. Philippians chapter two verse twelve. Fílípì orí kejì ẹsẹ̀ ìkejìlá. wherefore my beloved. As ye have always obeyed, not as in my presence only, but now much more in my absence, walk out your own salvation with fear and trembling. Nítorí náà, ẹ̀yin olùfẹ́ mi gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn nígbà gbogbo, kìí ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan ṣùgbọ́n pàápàá ní ìsinsìnyí tí èmi kò sí ẹ máa ṣiṣẹ́ ìgbàlá yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti wáyé. These are New Testament people, this is not Old Testament. Àwọn ènìyàn nú májàmú tuntun là ń bá wí ṣe májàmú tuntun láéláé. These are born again people, wherefore my beloved. Àwọn tí wọ́n ti di ẹni ìgbàlá là ń bá wí torí pé ẹ̀yin ará mi olùfẹ́. As you have always obeyed, these were standing Christians. Gẹ́gẹ́ bí ẹ̀yin ti máa ń gbọ́ràn nígbàgbọ́ àwọn Kírísítẹ́nì tó dúró gbẹngbẹ́ Not only in my presence but also now much more in my absence kìí nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan ṣùgbọ́n pàápàá ní ìsìn tí èmi kò sí. he says don't be careless. ó ní ẹ má jẹ́ he says work out your own salvation with fear and trembling. Ó ní ẹ máa ṣiṣẹ́ ìgbàlá yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì. Yes, we know salvation is the work of God. Lóòótọ́ ni a mọ̀ pé ìgbàlá iṣẹ́ Ọlọ́run ni. But that salvation is not going to jump on you if you don't repent. Ṣùgbọ́n ìgbàlá yóò lè déédé fò mọ́ láìjẹ́ pé olú padà. We know salvation is the work of God. A mọ̀ pé ìgbàlá iṣẹ́ Ọlọ́run ni. But that salvation is not going to remain there if you are visiting night club every evening. Ṣùgbọ́n ìgbàlá yín ò ní wà ń bẹ̀ síbẹ̀ nígbà tó o bá ń yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ lóru tó lọ bí jẹ́ ayé The work of God. But the salvation will not remain permanent there if you are sleeping with a prostitute. Ìgbàlà yóò ní wà ń bẹ̀ títí ńgbà If you are stealing. That's why it says to walk out your own salvation with fear and trembling. Ìdí nìyí In verse for it is God which worketh in you both to will and to do of his good pleasure. Ọlọ́run ní ṣiṣẹ́ nínú yín láti fẹ́ àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ nínú rere rẹ̀. And then he says you do all things without murmurings and disputings. Ó ní ẹ máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú àti ìjiyàn. That ye may be blameless and harmless as sons of God without rebuke in the midst of a crooked and perverse nation among whom ye shine as lights in the world. Ó ní kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn, oníwà tútù ọmọ Ọlọ́run aláìlábàwọ́n láàrin oníwà wíwọ́ àti alárékékeré orílẹ̀-èdè láàrin àwọn ẹni tí à ń rí yín bí ìmọ́lẹ̀ ní Holding fast the word of life that I may rejoice in the day of Christ that I have not run in vain neither laboured in vain. Ó ní ẹ máa na ọwọ́ ọ̀rọ̀ ìyè jáde kí èmi kí ó lè ṣògo ní ọjọ́ Kristi pé èmi kò sáré lásán bẹ́ẹ̀ ni èmi kò ṣe làálàá lásán. And in Hebrews chapter twelve verse twenty-nine. Nínú Ebéèrù orí kejìlá ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. He tells us he said this is my reason for telling you this. Ó ní ìdí tí mo fi ń kìlọ̀ fún yín nìyí. He says because us for our God. Not the God of the Old Testament only, but our God, even the God of the New Testament is not only was, but in the present tense, is a consuming fire. Ó ní ṣe Ọlọ́run ti àwọn ará májẹ̀mú láéláé nìkan, ṣùgbọ́n Ọlọ́run wa Ọlọ́run ti àwa nú májẹ̀mú titun yìí, iná ti jónirun ni. There are two sides to this consuming fire. Ẹ ipa méjì ó ní iná jónirun yìí. You can come to the Lord now. O lè wá sọ́dọ̀ Olúwa báyìí. And with the heavenly fire. pẹ̀lú iná ọ̀run. upon the altar of your soul. lórí pẹpẹ ọkàn rẹ. you can consume all your sin. ó lè jó gbogbo ẹ̀ṣẹ̀ rẹ. you can come to the lord. ó lè wá sí ọ̀dọ̀ olúwa. like Isaiah came to the lord. gẹ́gẹ́ bí sọ wá sí ọ̀dọ̀ olúwa. he saw the he saw the root of sin within. ó rí gbòǹgbò ẹ̀ṣẹ̀ nínú rẹ̀. he saw the beauty of holiness he saw the glory of God and he saw his own side he saw his comparison with the holiness of the lord. ó rí ọlọ́run ó rí ìtànṣán ìmọ́lẹ̀ ọlọ́run ó wá fi wé ara rẹ̀ ó rí pé òun ò tó bẹ́ẹ̀ láti bọ́ lọ cried mightily unto the Lord. And the angel took the fire, the coal of fire from the altar of the Lord, and he touched him, and then his sin was purged, and everything was consumed. If you come to the Lord today, he can save you, he can sanctify you, and all the dirty habits, all the things that are hidden within, all the things that are secret you are, you are, you are battling with, the God who is a consuming fire, he can consume everything. ó ké gbàjarò tí ọlọ́run ọlọ́run rángẹ́lì láti fi ẹ̀mú mú iná lórí pẹpẹ a sì fi kàn ní ẹnu a sì mú gbogbo àìṣedédé rẹ̀ kúrò bákan náà ni ìwọ pẹ̀lú tó bá lè tọ ọlọ́run wá ọlọ́run lè wẹ̀ ọmọ kó mú gbogbo àwọn ìdíbàjẹ́ inú ayé rẹ̀ kúrò not only your sin even the things that will disturb your life even the things that will make it inconvenient for you to live a normal life if you really come to God and you go deep into God the fire of God will consume everything. kì í ṣe ẹ̀ṣẹ̀ nìkan nínú ayé rẹ̀ ṣ ṣùgbọ́n àwọn nǹkan tó lè mú ayé nira fún ọ èlé tó lè wà nínú ayé rẹ èyí tó dàbí ẹni aṣọ lọ́jọ́ síbẹ̀ iná ọlọ́run lè jó gbogbo rẹ̀ kúrò. but if the sin is not consumed. ṣùgbọ́n tí a ò bá jó ẹ̀ṣẹ̀ náà kúrò. itself is not consumed. tí a ò bá jó ìṣe ara kúrò. if those dirty habits uh, are not consumed. tí àwọn ìwàsí búburú ni tí a ò bá jó kúrò. you are going to meet the almighty God one day. ó pàdé ọlọ́run lẹ́sẹ̀ ògbèjì ń jọ́ and then you will meet him as God a consuming fire fire will burn. Iná náà yóò sì jó. And you will cry. Wàá sì wàá ké. And the worm will never be destroyed. Bẹ́ẹ̀ni kòkòrò yẹn kì í kú. And forever and ever and ever you will be there. Títí láéláé ni wàá sì wà níbẹ̀. You can avoid hellfire. O lè sá fún ọ̀rọ̀ àbáyé You can avoid that eternal suffering. O lè sá fún ìjìyà ayérayé. You can come to the Lord today. Tó o bá wá sí ọ̀dọ̀ Olúwa lónìí. Lord don't consume me but consume that thing that is within me. Olúwa má jó mi ṣùgbọ́n jó ohun tó wà nínú mi Don't consume me but consume my pride. Má jó mi ṣùgbọ́n jó ìgbéraga mi kúrò. consume my sin. mú ẹ̀ṣẹ̀ mi kúrò. consume my dirty habits. jó ìwà búburú ní ayé mi kúrò. consume the things that are hindering me from living a righteous life. jó gbogbo àwọn nǹkan tó ń di mi lọ́wọ́ láti gbé ayé òdodo kúrò. jẹ́ kí iná látòrí ìgbàgbọ́ olúwa kó wá sínú ọkàn mi kó wá sínú ẹ̀mí mi. and consume every that will not make me live a holy life. sì jó gbogbo àwọn nǹkan tí ò ní jẹ́ kí n gbégbé ayé wà nínú. the Lord can do that for you today. olúwa lè ṣe eléyìí nínú fún ọ but if he doesn't do it today for you. ṣùgbọ́n tí ò bá ṣe fún ọ lónìí. You be waiting for the consuming fire on the final day. O lè máa dúró de iná ajónirun ní ọjọ́ ìkẹyìn. Press up and talk to the Lord in prayer. Ìdè dúró kó o Olúwa sọ̀rọ̀ nínú àdúrà. Look at your life. Wo ayé rẹ. You have come to Mount Zion. O ti wá sí òkè Sioni. Greater privilege. Àǹfààní iyebíye. Great grace. Oore ọ̀fẹ́ ńláńlá. And a great new covenant. Àti àǹfààní tó wà nínú májẹ̀mú tuntun. And you can take all your sins away. O lè mú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ kúrò. You can come to receive the kingdom that shall never be moved. O lè gba ilé ọba tí a kò lè èmì báyìí. And then you have the grace of God to serve the Lord with fear and trembling. Ó wà ní orí ọ̀fẹ́ Ọlọ́run láti sin Ọlọ́run pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì. You will not allow carelessness in your life anymore. O ní fi àyè gba àfaranú ayé rẹ mọ́. Allow the power of God to burn every form of carelessness away from your life. Fi àyè gba iná Ọlọ́run láti jó gbogbo ìwà ìjáfaranú ayé rẹ kúrò. Ah, but for but, but backsliders who are careless. Ah, a padà sẹ́yìn tó jẹ́ aláfara. For the people that are living in sin. Secret sin, àwọn tí wọ́n ń gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀. And they are thinking it doesn't matter when in the age of grace. Wọ́n sọ pé kò ṣe nǹkan kan wà ní àkókò orí ọ̀fẹ́. Our God is a consuming fire. Ọlọ́run wa iná ajónirun ni.